هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu wa tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ثم الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه واهتدى بهديه إلى يوم التعراب عباد الله الفضلاء السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ púpọ̀ fún ọlọ́run alhamdulillahi Ọba tí a dúpẹ́ fún. Làkẹ́lẹ́ hàmúdù hàmúdà ọ̀nà bùtẹ́gì ìwà sí ìlàta ọ̀n. A ń fi ọpẹ́ yìí a fi ń ṣe àkàsọ́ lọ sọ́dọ̀ ọlọ́run ọba. Ilé ìkàlẹ̀ tẹ́jìdì dìlàpọ̀ ìfìwálé bó ṣe rọ. Gbọ́já sí pé gbogbo ọgbà yóò ń tẹ́rú bá ń dúpẹ́, ó tún fi ń ní àlékún ọrẹ ni gẹ́gẹ́ bí àdéhùn tọ́lọ́run ọba ṣe. Lábílẹ̀ náà ṣàkàsọ́ ni látàrán. Kò sáṣírí àlékún ọlá àlékún alàkan lọ́dọ̀ ẹnìkan bí kì í ṣe pé kíyàn kún fún ọpẹ́ láti máa dápọ́ lọ́run lórí ètò ṣe. Ọlọ́run adúpẹ́ fún ẹ lórí ètò ṣe fún wa. Ilé kalẹ̀ tẹ́jì dídí lápá Ó tún fún wa lórí kérékè ara táà rí lò bá ṣe ń lóyìn ọlọ́run àdúpẹ́ o. wàlá kọ́bílẹ̀hù wàlá ayọ̀ bá àdàrú. kò sẹ́nì kan tí ń bẹ síwájú rẹ̀ ọlọ́run ìwọ ló ṣíwá ní mùsùlùmí kìí ṣe mímọ̀ ìṣẹ́wà. lákọ́bílẹ̀hù wàlá ayọ̀ bá àdàrú. nígbà tí gbogbo nǹkan tí wọ́n lọ́n bá tún ولا مثله حي يدوم كما حيا Àfẹ́lẹ́ ìwọ ọlọ́run a fi dúpẹ́ fún ẹ, a fi jẹ́ kí gbogbo ayé mọ̀ pé wọ nìkan náà lọba tí ń ṣe ọlọ́run ọba lórí gbogbo ayé. Ẹjẹ́rìí pé títóbi ìwọ ọlọ́run ọba náà rẹ̀ jẹ́rìí pé kan ṣoṣo ní ẹ́. Bákan náà, a ń fi ìrìnlẹ̀ ìpí òjíṣẹ́ tí wọ́n rántí wa tí ń ṣe ànábì Muhammad sallallahu alaihi wa sallam. Ó náà ni akẹ́yìndé gbẹ̀gbọ́n ẹni tó rán sí gbogbo ayé lápapọ̀ àwọn tó rán síwájú rẹ̀ kàn wáyé síwájú rẹ̀ ní. yá mu'minuna bi anna ahamada mursalun sallu alayhi wa sallimu taslima. sallallahu alayhi wa sallam. sallu alayhi wa sallimu taslima. òun ló Òun ni ẹni tí wọ́n láwọn bá rán sáyé kẹ́yìn. Yá mu'minuna. A wá ń pẹ gbogbo olùgbàgbọ́ òdodo ayé lápapọ̀. Yá mu'minuna. Lára àwọn àdáyan rí eléyìí tí ń bẹ fún ìsìláàmù rẹ lórí gbogbo ohun tó kù láyé. Yá mu'minuna. Gbogbo àyẹ̀wò táwọn bá dárúkọ ìkan nínú àwọn ànábí mu'minuna. Ìwọ̀dẹ ni fún wa wa. Yá náà Hamada Mọ́rọ́sàn Ó jẹ́ pé kan ṣe náà ni tí gbogbo wọn jọ wá sọ láyé pọ̀kan lọ́lọ́run. Yá mu'minuna. Ibi kan náà ni gbogbo wọn jọ wá roko sí. Yá mu'minuna. Ọ̀rọ̀ kan náà ni tí gbogbo wọn jọ mú sẹ́nu tí wọ́n sọ gbogbo àwọn èèyàn sọ́dọ̀ ọ̀rọ̀ wọn sí láyé. Yá mu'minuna. Àwọn ń pe gbogbo ẹyàn mọ̀ ẹ̀yà wa tá àjọ jẹ́ gbàrẹ̀ pàrẹ̀. Anna Ahmad Mursalun. Àwọn tá àgbàgbà Nabi alaihi wa sallama nínú orúkọ náà tó ni Ahmad. Káàpà pé ń tọ́lọ̀ ọ̀ràn sáyé. Mọ́rìsà ìlú. Ẹlẹ́mí ní ibo ló tó ti ń jẹ́ Ahmad. Anábì Àyínsá ló sọ ilé ìlàpẹ̀tẹ́lẹ̀. Wọ́n yá tí mi bá jismuhu. Ahmadi. Ọlẹ́ nìkan bọ̀ ń gbà tó ń bá lọ tán orúkọ rẹ̀ ní Ahmad. Máa jẹ́ òun bílbà jìnà ti kọ́ lù Ìwọ́n gbà tí Anábì wa Muhammad wá dé sàmọ̀ sí Ahmad yìí náà, àwọn èèyàn bá ní ìdánlélé

bóde òkèlè lè pọnlẹ̀ mímú ọjọ́ kan fún kò lọ́jọ́ gbogbo àkókò ni kódà nínú ọjọ́ tó ti ẹ̀jọ́jọ́ tá gbọ́dọ̀ ṣe lọ́pọ̀lọpọ̀ tẹ́ẹ̀rí tó wà lórí rẹ̀ níjọjúmọ́ àtìní a ń kí wa pa kú ìdùnnú méjì tó parapọ̀ fún wa lónìí náà a jẹ́ ẹni tí wa bákan náà gúnlẹ̀ nínú àkọ́kọ́ eléyìí tún ọjọ́ jùmọ́ èyí tí ń ṣe àkọ́kọ́ nínú Ramadan ti ọdún yìí an bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó jọ kó gba ní ìbádà fún wa ikhwatal iman ẹ̀yàn máa yá wa alápọ̀lé akẹ́ra wa pé kú àbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ wa tòní Ibi táàrù kò tì sí lánàá náà ni a fi ti máa mú lónìí gẹ́gẹ́ bí àgbẹ̀ tó mọ tó ń ṣe àwọn àgbàlagbà ṣe máa ń ṣe. Eléyìí tí a sọ fún wa lánàá náà ni àwọn ẹ̀kọ́ eléyìí tó rọ̀ mọ́ àwẹ̀ gbígbà. A sọ fún wa pé ìsìláàmù ẹ̀sìn ẹ̀kọ́ ni, ẹ̀sìn ètò ni, ẹ̀sìn oríṣiríṣi àwọn àgbékalẹ̀ eléyìí tó yanrantí, òní tẹ́sìn àlàáfíà mú wa sáyé, ń gbòjá pé ìdí fi ń fọwọ́ rẹ̀ sọ́yà o náà ní pọ́dọ̀ ọlọ́run ló ti wá torí rẹ̀ náà ní gbogbo ètò oyún rẹ̀ ṣe plum ní òfin ní ìrìnjájò nínú kò rí ọgọ́ ọgọ́ kò rí ségesège kò sí contradiction nínú Islam gbé sókè kò dìímú tún sọ́lẹ̀ wò ná kí wọ́n náà rí wà mú ló gbọ́dọ̀ mú ta ṣàlàyé rẹ̀ òun náà ni pé àdábò ara àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún ààrẹ gbígbàtà mùsùlùmí tàǹgbà káàkà kiri ayé lónìí fòlìjàwárìhì òun náà ni ìkóra ẹni níjánu pẹ̀lú pé gbogbo oríkèríkè ara wa fòlìjàwárìhì wà sí yánà tó ha ká mójútó oríkèríkè ara wa o ọmọ yàtánà fi màá sí yá ká dáàbò oríkèríkè ara wa o ọ̀rọ̀ àwẹ́ kọjá mi ṣáàjẹun ṣe ẹrú mi lẹ́nu mi ni ọ̀rọ̀ àwẹ́ kọjá ṣe ṣáàṣẹ́ mo súnmọ́yàwó mi ni ṣe mo ṣe ṣìná ni ọ̀rọ̀ àwẹ́ kọjá ṣe rí pé mo mutí ni àwọn kan mí náà wà tó rọ̀ mọ́ Táà gbọ́dọ̀ mọ̀ gbogbo wa gbàwẹ̀ gbàwẹ̀. Fa'an Abi Hurairata radiyallahu anhu. Tẹ́tí kò gbọ́ mi rẹ̀ ọmọ ìyá mi tó bá. Qala qala an-nabiyyu sallallahu alayhi wa sallam. Mo nígbàgbọ́ pé àwọn dáàdì náà ti ń gbọ́ báyìí, wọ́n dẹ̀ ti sọ fún mọ́mì. Man lam yad'i qawla zur zúrì kò pátì kílà ń pè bẹ́ẹ̀ òun náà ní àdíkádìbù ẹni tó ń gbá rẹ̀ tí ò yẹ rọpa ọ̀gá pánẹ̀ báwọn ni lọ́dọ̀ tí ọ̀gá rẹ́dà ń kọ́ ọ̀gá bíkìlẹ̀yà Ọ̀gá ẹlẹ́tíríṣà. Ọ̀gá ọ̀gá tèlò. Màlámi ẹ̀dá àkọ́ Àgbẹ̀dẹ́ ń kọ́ ń bẹ̀. Máa lámà yádá kọ́ọ̀lá zúrí. Àgá mẹkáníkẹ̀ iná ń kọ́. Máa lámà yádá kọ́ọ̀lá zúrí. Ẹ máa wà nínú ààrẹ, tẹ́yìn náà kì í parọ́ mọ́ báyìí. Ìyá lọ́jà. Èyàn sá ń ta gbogbo tẹ́yìn náà ń tà Máa lámì yẹ́dá àkọọ̀lá zúúrù. Bá ń gbá rẹ̀ bó bá tún ṣe ń parọ́. Máa lámì yẹ́dá àkọọ̀lá zúúrù wà láàmàlà bí i. Òkèrè pẹ́ pálẹ̀ bó ṣe ń pa bẹ́ẹ̀ náà ló tún fi ń ṣòwò ló fi ń ṣiṣẹ́ ṣe. Ó tún tí ò ṣe máa ṣe. Fálẹ̀ ìsọlélọ́hì Ààrẹ tó gbà yìí látara pé kò jẹ kò mú, ànábì ní kò kan lọ́run. Tí àwọn fẹ́yìn náà kú máa ń dáṣà pé kò káyé. Ẹ̀hẹ́n ẹwà gbẹ̀sílẹ̀ akáyè pé àṣẹ nǹkan àmì wà tí a lè ṣe ní wàhálà jẹ́ pé kò kan lọ. Fàlẹ̀ fi ayádá kan àmà ó aṣá ọba ó. Ẹni tí àwọn ọmọ wá ṣì bí ìrìṣí Abdulwasi tó wá lè tó yìí àkírí wá wà ń bí ọ everybody ló ń pa ẹlòmí àní kódà ustaz àwọn náà máa ń pa irọ́ pípa ẹlòmí àní kódà dáàdì máa ń parọ́ mọ́mí náà máa ń parọ́ náà mm. bọ̀tán bá kọlù dáàdì dáàdì máa wà ní ọ̀dẹ̀ máa sọ àwọn ò tí But everybody ló máa ń parọ́ now, we are used to it now, you know, <laughs> subhanallah. Wàkádìbò lè kọ́ ó lè. Kíyàn jẹ́ òpùrọ́. Màzìmú mú wà mú tàhàmú. Kíyàn jẹ́ ni tí máa ń parọ́ irọ́ pípa tẹ́rí. Kádìbò lè kọ́ ó lè. Kíyàn sọ̀rọ̀ kan wádìí rẹ̀ lọ wádìí rẹ̀ bọ̀kọ́ pé wọ́n wà ń bẹ̀. Wàkádìbò lè La ilaha illallah. Màzìmú mú wà mú tàhàmú. Kíyàn nílẹ̀ ti mọ́kàwọ̀ yọ tún jáde tún lọ tún ta wò. Ọkà àbìbọ́lá káwọlé. Àwọn burúkú ni o. Máa ti mọ mọ́ wà mọ́ tángàmọ́. Kọ́dà ti máa ń jẹ́ kó yẹ pé tíyàn bá sọ tó pàápàá yá máa sọ sẹ́ẹ̀tì rẹ̀ tó kù jẹ́ ọ̀rọ̀. Tángàmọ́. Tó bá fọ́ra adáyẹ ni ó ti múlẹ̀. Máa ti mọ́ mọ́ wà mọ́ tángàmọ́. Ìǹkọ́là máa kọ́là kọ́là náà sùn ṣe é tọ́nù. Kọ́dà kó wí dáadáa lọ́rọ̀ yẹn. Ìǹkọ́là máa kọ́là kọ́là náà sùn ṣe é tọ́nù ó jẹ́ ẹgbà mi ẹgbà mi wọ́n ti di mímú wọ́n ti bímú ẹfẹ́ mi ẹfẹ́ àwọn ìrọ́ ló ń pa Kọ́lá náà sún ṣe pọ̀ náà. Ẹwẹ́ta láàrínláà ìlọ́lá kí lẹ̀ ń bá ń bẹ́ wọ́n sọ́rọ̀ omi ẹlẹ́yìn ọ̀bẹ́sìn wà. àjáàbì búlé kan lè máa fi mú mọ́ àmọ́ tàhà mọ́. ìwọ̀n lára ń tí ó hmm. àǹfààní oṣù Ramadan parọ́tì ìsìláàmù tí wà ò fẹ́rọ́. Àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá náà ní ayé kò tọ́, wọ́n dábàwò ò fẹ́rọ́ ọmọ ará ayé òfódòdó. Wọ́n ní parọ́ níyìí

ṣe jí tó kíta rọ́bí èkó tó sùn lálẹ́ ó tún dìde lóòrò tún ti láwà lùkùránì ó ṣàfikárò ó ṣe dùn gbogbo ìjọsìn oríṣìíríṣìí. wà ó bá kọ́ ìmí ilé ìsọ́lẹ̀ orí mi ti yá mi ilẹ̀ sọ́hẹ̀rù. arábìnrin torí pé gbogbo ohun tí ò yẹ kó ṣe gbogbo ẹ̀ ló ń ṣe mọ́ra wọn ẹja ṣe oríkèéríkà ara wa ṣọ́ ojú rẹ̀ mm. ṣọ́ ẹnu rẹ̀ ṣọ́ etí rẹ̀ aláàrẹ̀ kí ń gbọ́ ìgbọ́kúgbọ́ kí ń sọ̀tọ̀kúsọ̀ hmm. ààrẹ wà rẹ̀ ò sí gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú music ìsìláàmù ti ti wá lẹ́ni tí bá ń ṣe ìsìláàmù gangan gangan là ń sọ ò torí ẹ̀ láfin sọ pé kò sí ń tán pé ní ìsìláàmù jẹ́ kó gbọ́ súnà yé lọ الاسلام هو سنة والسنة هي الاسلام الاسلام ìgbàtayé wá kọkúnú mú ṣúlẹ̀ bá

àdúrà rẹ̀ gbígbà. Àlejò Wọ́n náà ní kẹ́yàn ọjọ́ ti ń tọrẹ. Ẹ̀mọ̀ yá mi nínú Islam. Àlejò Islam kọ́ náà ní káyọ ọlọ́rẹ o. Mùsùlùmí kì í máa ń ya Mùsùlùmí kì í ya ọ̀dájú. Mùsùlùmí kì í ya kà. Mùsùlùmí kì í máa ń ṣèṣe sí bámbám láyú àwa Islam ò fi ìlànà kágbà lọ́wọ́ ẹni tí ò tó ní kẹ́rin kan wa máa yọkùn kò máa wá kọ́rọ̀jọ kò máa ní investment oríṣiríṣi káwọn èèyàn kan máa wá fi ibi panú kíyà máa wá jẹun kó máa wá rún pa Islam kọ lè ń tọ́lọ̀ wọn bá kó fún ìkì ìṣe torí tí nìkan. Ayò alábí náà Torí ẹ̀ àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ tẹ́lẹ̀ mi máa sọ pé ń gbà sáàrọ̀ ń ṣiṣẹ́ kí lọ̀sán tẹ̀yìn wò. Ọlọ́run tó jẹ́ kí wọ́n náà ríṣẹ́ ẹjọ́ kó yọ. Ayò alábí náà mánú. Tọ́lọ̀ sọ fún ìṣẹ́ àti ẹni náà Kùrán. Àwọn fi kú ó ní min tayyibat ní ọ̀pọ̀ ìyíbá tí máa kásá bí tún. Ẹlẹ́ tí túnmọ̀ sí pé kí n ṣe pé wà sọ pé toró fẹ́ náwó wọ́nà fẹ́ jaun wà wá lọ wọ́ owó lọ́nà haram ọlọ́run bá ò ní gba ilé yẹn lọ́wọ́ ẹ̀. Ní ọ̀pọ̀ ìyíbá tí máa kásá bí tún. Má lọ wá owó yahoo kó ló fẹ́ máa fi tẹ̀sí. Mi ò fẹ́rù ilé yẹn. Ọ̀pọ̀ ìyíbá tí máa kásá bí tún. Torí ẹ̀ tọ́lọ́ gbogbo adarí ìjọ náà káàkiri. Tọ́lọ́ ní ká lè ṣe kinní kan, ẹ ọmọ tí wọ́n ń ṣe yahoo àtàwọn tí wọ́n ń pààyàn àtàwọn tí wọ́n hùwà bàjẹ́ tí wọ́n fi ń rí owó ẹ̀rí tó gbogbo wọn wọ́n sì mẹ̀dọ̀ assignment mo fẹ́ gbélé gbogbo wa lọ́wọ́ ẹjá lọ mójútó ẹ̀yẹn máa sọ nínú ilé ìjọsìn ẹ̀yẹn máa sọ láwọn ọbí tẹ bá ti ń bá òyìn sọ̀rọ̀ pé ìwọ tó wò rẹ ò bá mọ́ má ná fún wa nínú ilé ìjọsìn wa bàtẹ́ ti mọ̀ pé yahoo ló ń ṣe wá lọ ẹfun láwọ́ọ̀dù ẹbí jóyè ẹ̀wọ̀n pára bí ẹ̀pọ̀ pọ́nà tó ń gba bí owó òdá ọtí ló ń tà ẹ̀nà bá tún wá ha lóyè ẹ̀wọ̀n pé tẹ́tẹ́ ló fi ń jẹun òun ń pa àwọn lẹ́kún fi ń mẹ́kì ẹ̀ ní káàmù ní fi ṣe bàbá àdé nì àtoríṣiríṣi bẹ́ẹ̀ lọ. yá ayọ́ ẹ̀tún wá ẹ̀wọ́n pẹ̀lú oríṣiríṣi orúkọ ẹ̀ ń fún oríṣiríṣi oyè Ẹjẹ́ àjọ kọpéètì gbogbo alápapọ̀. Yá àyàn àlẹ́rí iná àmànà. Èyí tẹ́ iná àgbàtẹ́ fi kọ́ níṣiríṣi tẹ́ kọ́ ìṣẹ́bẹ́ mọ́ wà wọ́n tẹ́ ti gbà á. Àwọn ọ̀fẹ́ kó mi ọ̀pọ̀ ìṣìbá ti máa kàṣà bẹ́ tó rọ̀. Ọlọ́ọ̀bá ni ẹ máa ná nínú dáadáa táwọn ọlọ́run bá pèsè. Wọ́n ní máa àkọ́rẹ́jìnà lákùnmínà àọ́dù. Àti ń tẹ́ ìfọ́ ara yín ṣe tọ́lọ́run bá fèrè sí tẹ́ kójọ láyé ẹ náà. Wọ́n látẹ́ Àti nínú tọ́lọ̀wọ̀n bá fà jáde fún yín láti inú ilẹ̀. Àfẹ́lẹ̀ náà bẹ àwọn ìjọba wa. Ẹ̀yin ìjọba wa dọwọ́ yín o. Gbogbogbà náà la máa ń sọ fún yín pàwà ò ní bu yín èèwọ̀ ní ká bu yín. Àwa ò ní gbé yín ṣépè, èèwọ̀ ní ká gbé yín kò bẹ́sìn wa mu. Ṣùgbọ́n nínú tó wà nínú ẹ̀sìn wa ní pàwà gbọ́dọ̀ ṣe wà sí fún yín. Ẹ jẹ́ ká ara tu aráàlú. gbogbo ń tọ́lá àwọn bá fà jáde fún wa láti inú ilẹ̀ tí ń jẹ́ àwọn nǹkan wa àwọn nǹkan àjọní wa àwọn nǹkan àlùmọ́nì wa gbogbo ohun tó ń dowó fún wa lórílẹ̀-èdè yìí gbogbo ohun tó ń dowó fún wa láwọn stéètì káàkiri gbogbo ọ̀nà gbogbo àwọn ìntẹ́ ń pa lówó àwọn òṣìṣẹ́ ìjọba tó ń gba sálárì ní kọ̀ọ̀kan ni wọ́n lẹ́tọ̀ọ́ sí o aráàlú àjọ níní o oníṣẹ́ ọwọ́ oníṣòwò àtọlọ́kadà àtọ́nímọ́tò gbogbo ẹni tí ń kàkàkiri ìlú tààjọ lẹ́tọ̀ọ́ sí ìlú tààjọ lẹ́tọ̀ọ́ sí tó bá ń jáde ń bẹ̀ ẹjọ́ kárí o ìtò kàn wá gbọ̀ngbọ̀n jù tẹ́lẹ̀ fi jẹ́ kárí ẹbá amójútọ́nà òpópónà ẹbá amójútọ́nà iná náà tàn ní ilé orúpọ̀ lọ́wọ́ látòkè ìmọ̀ràn jẹ́ fún yà ń bẹ̀ yìí ni tó ààbò ọgọ́rọ̀ wa lásìkò tá wà yìí kò yàtọ̀ sí pé ó bá ń sọ páwọn kan wà nínú ẹ̀wọ̀n eh, eh, torí pé wọn kọ̀ láǹfààní àti ìrìn káàkiri ni àwọn náà táà ní káàkiri tàbá rìn lọ nìbọ̀ tó oníkàlùkù ń kira rẹ̀ bọnú ẹ̀wọ̀n náà ni bọ́gláàrì lójú wíńdò lẹ́nu ọ̀nà pínpínpín ní ṣẹlẹ̀kùnlé ṣó sàn àgbì tó kílà dèmọ́bẹ̀ tó wà lè tó yẹn èèyàn máa ní gbogbo eléyìí ní sí ètò ààbò mẹ́hẹ́. wà mímá akọrọjìnà lẹ́kùn mi náà lẹ́ àwọn ọ̀bìn. a mọ̀ pé iṣẹ́ ńlá ni o ṣùgbọ́n iná lẹ́lẹ́ lè ṣe o ẹbá wa ṣe o. wà mímá akọrọjìnà lẹ́kùn mi náà lẹ́ àwọn ọ̀bìn. ọmọ yá mi tó ń fi tẹba wá fẹ́ náà náà náà dáadáa ẹ máa náà náà kùnà ẹ̀tún gbọ́ mi yẹ ẹgbọ́n tọ́ wàlá dáyà mamúlẹ̀ kọ́bí ìfàmílẹ̀kù tó ń fi kùnà wàlá tún bí àkìrí ọlọ́run ní ẹ máa mú ìdí òdá kẹwàá dápọ̀ kẹwàá bá fún àwọn èèyàn ń tẹ́ mọ̀ pé èèyàn ò lè jẹ mọ́ nlé ẹ má jẹ́ kó yẹ pé kó má jẹ́ pé ìrẹsì tó ti ń bàjẹ́ àwọn ẹlòmíín ní àpẹẹrẹ sí ilé ìtọ́sàlẹ́wà ó ti ń kù ń lé ìyẹn náà wá ní ẹgbẹ́ ìdáná wọ́n bá mi bèèrè lọ fún wọn ní la hawla wala quwwata. wala tayammamul khabitha. bólówó kan bá gbègbè kúgbò ẹ̀yìn àfọ́ ẹ̀ náà máa rí jẹ́ sí. kíní òjò fífòrùnà. bóun bá ní bí ò bá ná ọlọ́wọ́ fẹ́ lómi ìtọ́jú lọ. wọ́n á bí ààrẹ. ẹ tí wọ́n gbàgbà kúgbà lọ́wọ́ ẹ wá ha fáwọn ọjọ́ mẹ́rin tí wọ́n ṣàdúrà fún. ẹ jẹ́ kó mọ̀ pé owó tó wà lọ́wọ́ òun kọ́ ló dá nìkan ní ẹ sòótọ́ ọ̀rọ̀ fún un Tẹ́yìn ọba sọ fún kò ní gbọ́. Tí ọba wá gbọ́ látọ̀dọ̀ tí ń bolo tún ti fẹ́ gbọ́. Olówó kan ò lè lẹ́ni tọ́lọ̀ ń bò bá lá. Gbogbo ń tẹ́ bá fẹ́ fún yẹn tọ́lọ̀ ń fún lówó. Ẹ̀yìn náà mọ́ bẹ́ẹ̀ ṣe tó ẹ máa fún yàn ní tí ẹ pé bọ́bá fírù rẹ̀ lẹ ilẹ̀ ọ̀rọ̀ ni wà lásùn lè àkìbìhì ilẹ̀ iná ò lè jẹ àbófẹ́ fáwọn ẹlẹ́ja yìí tó ti ń bàjẹ́ ńgbà tí náà lọ àbíkẹ́ àwọn tó ti wá ń bàjẹ́ nínú fíìsà ló máa ní jẹ́ ṣẹ́kagbé kí ní fáwọn èèyàn àwọn níbọ̀ wáyàn wọ́n dẹ̀ máa fi ṣètẹ̀ ẹja tó ti ń bàjẹ́ dájí ah, mọ́mí tọ́kì tó ti ń pin yẹn kẹ̀. wọ̀lá sún bí áhìrìhì ìlà ìlà tó gbẹ̀mí dùn sí i. ẹlòmí tó bá fẹ́ fúnyàn láṣọ á ti wọ́ pa. ìlà tó gbẹ̀mí dùn sí ó ti bàtà fi bá funfun lẹ́yìn ọrùn kó tó dáṣe out kò dá kí ló dé. ìlà tó gbẹ̀mí dùn sí i. ọlọ́run bá ní bọ́ bá fún ọ náà lérò rẹ̀ wá fọjú ro wàhálà mọ́ ànàlọ́ọ̀gọ́ ní العالمين irú mọ́tò wò ní mọ́tò táyé rẹ̀ ti bàjẹ́ tí ó sígbà tí lè takú ìṣòro kàì kẹ́niyàn máa tí ní mọ́tò olóore fún ju gbélé lọ́wọ́ lọ wà látàyà mọ́múlẹ́kọ́bí ìfà Gbogbo ń tẹ́ bá ní tẹ́bẹ́ bí sọ́rọ̀. Ní ó tún fi kùnà wà látún bí ákìrí ìhì ìlà ààrùn ìdòfí. Ìbẹ́ náà jẹ́ ń sọ gbogbo ayé náà ló sọ páṣí ń kọ́rọ̀ ọjọ́. Gbogbo ìtàwọn náà kójọ yìí náà ń kọ́. Wa'lamu anna Allaha hamid wọn. Àṣẹ ìpọ́nù. Ẹ̀rú ti ń bà wọ́n rò pa àwọn làbẹ́ dárúkọ. Àṣẹ ìpọ́nù. Ẹgbẹ́ ni tá a dárúkọ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yòṣù. Yàìdùkú mú ní fọ́kọ́rọ̀. Ọlọ́ndẹ́rù òṣì bàyí o. Wáyé amúrùkún bí lè fa àṣà Ọlọ́dẹ̀ ń sọ fún yín pé kẹ máa ná kẹ máa ní kẹ máa ná. Wáyé amúrùkún bí lè fa àṣà Ìjọba fi pẹ̀ fowó gbáṣẹ́wó. Wọ́n lọ amúrùkún bí lè fa àṣà ì. Ìjọba Wáyá amúrùkún bilfahṣá. Èṣìró ni ẹ máa ta tẹ́tẹ́. Wáyá amúrùkún bilfahṣá in. Èṣìró ni ẹ máa tún lọ pààyàn kẹ máa lẹ́ fi ń ṣètùtù. Wáyá amúrùkún bilfahṣá. Èṣìró ni ẹ máa ṣe oríṣiríṣi àwọn tí ò bá tọ́ wọn bá. Àṣà ẹ̀pọ́nù yẹ̀rìndùn. Àwọn àbọ̀ mi pé dájú o. Yẹ̀rìndùn kún lè fọ́nkara. kan sọ̀rọ̀ síta. Wáyá amúrùkún

Allahu akbar. Ash-shaytanu ya'idukumul faqra. Èṣù ni o. Wa ya'murukum bil fahsha'i. Ìsìláàmù ti wà ọ̀fẹ́ kó kálá o. Wa ya'murukum bil fahsha'i. Ọlọ́run bá ń tó àṣírí pé ṣètọ́nì ni ó ní kó dájú. Ya'murukum bil fahsha'i. Ló ní ẹ máa lọ wu ọmọ arìnrìn òhò, àwọn ọmọ tí wọ́n ń jó ní òhò kẹsí máa tẹwó mọ́ wọn. Wa ya'murukum bil fahsha'i. táwọn arúgbó wà débi ń pa wọ́n níbi táwọn èèyàn ń kébò sí kò sí cash ẹ̀yìn wá tán ná owó jàjà rí ọlọ́run ló sílẹ̀kùn ẹ̀fún ìtẹ́ زادت الدنيا عليك فجد بها ẹlòmí ní àdó eléyẹn ló wọ̀n láìkì islam ní tí islam mú wá là ń sọ fún ẹ̀yìn ìlàjáde àti dúnlé alẹ́ ìkáfàjò dìbì hàn tí èrò rẹ islam ìlàjáde àti dúnlé alẹ́ ìkáfàjò dìbì hàn àwọn tó ti dé jọ impression eléyìí tó ní islam tẹ́lẹ̀ pẹ̀lú tó ń islam ò fẹ́ kíyàn ya ń kò fẹ́ kíyàn yáka kò fẹ́ kíyàn dájú kò fẹ́ kíyàn ya olè kò fẹ́ kíyàn ya ẹni tí ń kó nǹkan ọjọ́ tí ò máa náà Kò fẹ́ kí ọjà wọ̀ bí a. Ìdá jáde ti dúnìyà àlẹ́ ìkàfà jù dìbì ha. Ọ̀pọ̀pọ̀ yóò hàn tọ́lọ̀ ń bá ní káyé kọ̀dí sí ẹ dáadáa. Fàjú dìbì ha. Tóhun rí sáyé tọ́lọ̀ ń bá jẹ́ kó fẹ́ náwó kó máa rówó náà. Fàjú dìbì ha. Ó fẹ́ wọṣọ wọn ráṣọ wọ̀. Fàjú dìbì ha. Ó fẹ́ Màmàjú dìbì ha. Kọ̀m̀pléènì ni ìwọ náà sọ ń bá wọn sọ ní kọ́mà níwó ṣe dákẹ̀yàn kan wà lọ́wọ́ ẹ̀. Ìwọ náà fi ń dágbọ́n bá wọn sọ. ti tún níyà àléìkà fàjú dìbì ha. Ṣé kàbílẹ̀ wá sí ẹlòmíì òun náà ń dágbọ́n kọ̀m̀pléènì ní pé kò sí káàṣì wàláhì tó bá dákẹ́ lónìí tó máa kó jáde ilé ẹ̀ ní káì kò fẹ́ kán ah, dájú sọ̀hún ni ah, bọ́lọ̀ ń bá kọ̀ di pé kó tó bá kọ ìdí ayé sí ẹ pé kó máa ṣe ayé ojú dìbì á wọn náà fẹ́ lómi tó fẹ́ lẹ̀ àlànà ṣe tọrọ nínà àtàtà kọ́lábọ̀ àlànà ṣe tọrọ nínà àtàtà kọ́lábọ̀. ẹ̀ka àrùn yẹn náà jẹ́ ẹnu tọ́lá wọn fún ẹ̀ ò torí pé ìgbà ọlọ́ títí o. Ayé òtọ́lọ́dé ọ̀pá àbáhùn. Ẹ̀lìjúdù. ọlọ́run bá kó jọ nínú tọ́lọ́run bá fún ọlọ́run má já tara rẹ̀ rí ìbínú rẹ̀ ọlọ́run. Àmínà. Gbogbo ẹni tó ní ẹ náà. Gbogbo tí ò ní wọ́n náà ọlọ́run pé fẹ́ ní tí wọ́n bá ti ní tán wọ́n fẹ́ máa náà. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty-five seventy-five fourteen sixty-six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta.